náà ìmọ̀ sọ pé ọlọ́run fìyà jẹ̀mí jẹ́ kì í ṣe gbólóhùn fún ọlọ́run ọba. wọ́n ní kẹ́ẹ̀dá máa sọ pé ah, ọlọ́run fìyà jẹ̀mí lẹ́nu gbogbo mọ́tò rẹ̀ sọnù ó rìn láti òkòkò dé dé maitun ah, ọlọ́run fìyà jẹ̀mí lẹ́nu wọ́n ní jẹ́ ilé ṣe ó lẹ́tọ̀ọ́ lẹ́nu mùsùlùmí. alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah wa baaki. àtúkọ̀ fún ọlọ́run ní ẹ̀kan sí àmì ẹ̀rọ wọn bá àlejò èyí tí à ń ṣe kọ́lọ́n kó gba ní ìjọsìn fún wa ìdáhùn sí ìbéèrè tí wọ́n béèrè kí mùsùlùmí sọ wípé ọlọ́run fi ìyà jẹ mí ní òní àti ìlè sọ kó sì wí nítorí wípé ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ìsẹ̀mí ayé wa ń bí ó kéré ni ó tóbi ni ó ní pẹ̀lú kádàrà wa èyí tá a bá rí nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́rìí tọ́lọ́hún fi nǹkan yẹn ti sí ọ̀dọ̀ ara rẹ̀ àwọn àfọwọ́rí láìsí kápẹ́ sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n bọ́ọ̀ jẹ́ pé ẹni tí tó bá ti ní í ṣe pẹ̀lú èdè àbùkù ṣẹ̀yẹ́ òfẹ́ kápẹ́ ti sọ́dọ̀ ọlọ́run ní direct ṣùgbọ́n gbà mí ni a lè sọ́dọ̀ ọlọ́run ọba àlekọ́lá pẹ̀lú kó so máa ń kankan àti kó anikọ́ ìdánjú náà níbi dáadáa bí ìgbàgbé bí yẹ̀yẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lákòjúwe àníṣọ pé ọlọ́run ọba àlekọ́lá má gbàgbé mi bẹ́ẹ̀ ni ihun tó ní ṣe pẹ̀lú ìròyìn ìgbàgbé ọlọ́run fi ròyìn kalẹ̀ ó fi ròyìn ẹ̀ ó fi rìnlẹ̀ fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni à ń sọ kọ́lọ́wọ́ bá àlekè ọlá ìnáwó mọ́sítẹ́fìhù ọmọ oníyẹ̀yẹ́ ni o ó máa ń fi èèyàn sí ẹ̀yẹ́ gan àlekè bẹ́ẹ̀ torí pé ó máa nídìí kan tá a padà fi ìròyìn yẹn máa rìnlẹ̀ fọ́lọ́hùn ṣùgbọ́n nídìí kan tí yóò fà á tá a fi rìnlẹ̀ fọ́lọ́hùn ẹ̀yẹ ká mú àyà kan wá nínú ọlọ́run sọ sọ́ọ̀tù bá kọ́ra ọlọ́run ní tí àwọn mọ̀náfìkì tó bá pàdé àwọn mùmìnì wọn ò máa sọ wípé à ń bẹ pẹ̀lú yín ṣùgbọ́n tó bá kúrò lọ́dọ̀ àwọn mùmìnì ní sábọ́dọ̀ àwọn kẹfìrí àwọn ẹgbẹ́ wọn wọn ò ti máa sọ pé àwa ń fi wọn ku ẹ̀fẹ̀ ni à ń fi wọn ṣe yẹ̀yẹ́ ẹ̀rí pé gbólóhùn kan ti kọ́kọ́ gbà wá. gbólóhùn àkọ́kọ́ ni wípé nígbà tán bá rí a mùsùlùmí wọn bẹ pẹ̀lú wọn tán bá àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn bíi tí wọ́n à ń mà ní à ń fún wọn lẹ́sẹ̀ mà ní ọ̀dọ́ yìí mà láwa Allahu bihi wa yamuddu fi tughyanihi yamahu ọlọ́run náà ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ a rí i pé kinní kan ló so mọ́ta kọ́kọ́ kíkejì oṣù kínní kò tó wáyé yẹ láti nítorí bá jẹ́ ìròyìn tí ó lábùkù nínú fífi ilẹ̀ fún ọlọ́run ọba àlejò ọlá nǹkan kan ó gbọdọ̀ so máa. ìfọlọ́ fẹ́ sọ̀rọ̀ nípa ìgbàgbé nínú Al-Qur'an ọlọ́run ní àwọn kèfèrí àwọn aláìgbọ̀rọ̀ yìí wọ́n gbàgbé ọlọ́run ọba àlejò ọlá láyé wọ́n gbé jù sílẹ̀ ọlọ́run náà wá gbàgbé wọn sínú ọ̀nà. jẹ́ni pé kíní kan ló wá ní gbólóhùn tó ṣáájú tó wá tó lè fi nǹkan yẹn lẹ̀ fún ọlọ́run ọba àlekè ọlá tọ́ àkọ́kọ́ nù eré ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ní pé á ọlọ́run jẹ lónìí o á ní gbólóhùn jẹ lónìí kí ni túmọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ sún gbólóhùn kan gbólóhùn tó ló gbọ́dọ̀ sún mọ́ náà ni pé bóyá nǹkan kan ló fa sábà bí ìyà tó jẹ òun wá gbà pé ìyà tó jẹ ní ẹnu kádàrọ̀ ọlọ́run ṣùgbọ́n gbólóhùn kan ti gbólóhùn tó so mọ́ bóyá ó ti rẹra ó ti kìíní kan ṣáájú yẹ pé kò yẹ kó ṣe ní lórí mọ́tò kan gbà náà ló ti rẹra gbà náà àbí kìíní kan ni lórí rẹ̀ láti bí wọ́n ti àpéjọpọ̀ rẹ̀ láti ìlú èkó dórí lé ń bí ọlọ́run máa jẹ ní níyà ìlú nìyí gbọ́dọ̀ pé mi náà ni mo kọ́kọ́ rẹra tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí n ṣe ti ọ̀yà kò ń ṣe ṣùgbọ́n tó kó gbà pé yà ọlọ́run ó gbà pé ó gbọ́dọ̀ ó lè gbà pé yà ọlọ́run torí pàṣẹ nàìjíríà Muhammad sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ wípé ìtàǹtẹ̀ ní ọ̀rọ̀ kádàrá mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí hátà yóò mọ kódà bí bó tilẹ̀ kó kéré mọ bóyá nínú dáadáa ni àbí aburú ẹ̀rí pé bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tí gbogbo báwọn kan yẹn bí ìka yẹn ṣe kò kéré tó àáfà tẹ̀ sọ́dọ̀ ọlọ́run nípa wípé nǹkan yìí ọlọ́run ló fi ṣe bí ẹ̀kọ́ yẹn yàtọ̀ fún káàkiri àtàrí fẹ́ràn ọlọ́run pàǹdélé pé nǹkan yìí dábùkù fún ṣùgbọ́n lẹ́yìn ó ń jẹ́ nǹkan tí nínú tí a gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé kádàrá ni yẹn ni pé ká nígbàgbọ́ pẹ̀lú kádàrá wa khairuhu wa sharruhu dáadáa rẹ̀ ní aburú rẹ̀ ni bólẹ̀ kó wá kéré ma bí ọmọ náà gún nínú dáadáa bọ́lẹ̀ kó kéré ma ní ọmọ náà gún nínú tí ń já burú ṣẹ̀rí àgbàkagbà pé kádàrá wa kò sá burú rẹ̀. tó ń délé yìí káfíńì lẹ̀ fún ọlọ́run ọba àlejò ọlá pé á ah! ó fi àyè jẹ nínú ìlàdà bí àwọn ti mọ̀ pé wọ́n ṣe nǹkan kan tó ṣáájú àti káfíń gbà pé nu kádàrá wa pé á ah! ọlọ́run ti mọ̀ pé màá rìn lónìí ni èmi wò pé màá wọ mọ́tò èmi wò pé màá rí pé báyìí ni ó ti ń bẹnu àkọọ́lẹ̀ mi pé ìyá yóò ṣe kí ni yóò jẹ mí ta ló sì fi jẹ ní Allah ó yà bí òye so kò ní sábúrú káwí bẹ́ẹ̀ wallahu subhanahu wa ta'ala alam ó ní inni uridu an akuna salafiyan ala jaddan walakin wallahu subhanahu wa ta'ala alam kí ọlọ́run ọba àlekè ọlá kó sọ wa níbi àwọn fitna eléyìí lọ́dọ̀ tèmi pẹ̀lú àgbọ́yé tèmi gbọ́yé àṣìṣe mi mo ó mo gbà lérò mo fẹ́ jẹ́ kí n jẹ́ sàlàfíà tó fẹsẹ̀ rinlẹ̀ tó dòdòdò ṣùgbọ́n ṣùgbọ́n yẹn ó ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ kan dànù ṣùgbọ́n tó wọlé kì í òun ni wípé nítorí wípé mo rí àwọn sálàfù tí wọ́n ń ṣe nǹkan báyìí mi ì padà jẹ́ sálàfù ǹjọ́ wá yẹ kí mùsùlùmí kò jẹ́ sálàfù aburú ni o. ẹ ó ti wá jáburú ṣèbí nípa ti mùsùlùmí àwọn sàábì sáà máa pẹ̀lú àwọn sálà náà welcome àwọn sàábì ò pẹ̀lú àwọn sálà ṣùgbọ́n lásìkò wọn sàábì kò síbẹ̀ dandan kí n bẹ lásìkò káàkiri ìpínlẹ̀ nìyẹn torí kó ní yóò pẹ̀lẹ̀ sálà yóò pẹ̀lẹ̀ ní mùmìnì mùsùlùmí àwọn ṣíà yóò pẹ̀lẹ̀ gbọ́ àwọn ìjọ ìjọ àwọn tí wọ́n àwọn lórí ìlànà wo lọ gbà tí ń jẹ́ mùsùlùmí rẹ̀ yọ̀ kátà ń pè sọ́ra fún mẹ́rin jù bá ń kó wa láyé ròyìn kí ni kò sí nǹkan tó le rárá káàbẹ̀ yẹn pé ìlú oṣù sọ́ra mùsùlùmí ni mí à kò dà àgbọ́ àti ìjà náà lórí kí ló láti rí pé kí nìyẹn náà jáde láìpẹ́ yìí Mustapha Adawi kọ́lọ́mù bá tún bàbá yìí náà ṣe wọ́n bèrè yìí pé ǹjẹ́ sọ́lá fi ni yín ó ní àná mùsùlùmí mùsùlùmí lèmi ẹ máa wá wo ó ní mùsùlùmí ni mí mò ń sin lọ́run lórí ìlànà ànábì lórí ìlànà àwọn tàbí lórí ìlànà àwọn ewé lẹ́jọ́ tó ń rò nísìn lórí bí mo ti lágbára mọ́ wá lórí mo ti lágbára mọ́ ẹgbẹ́ lẹ́jọ́ tó ń rò nísìn wọ́n ní ọpẹ tó ọ̀nínà ilé pé tó tó tó ṣebí tó náà wí àwa ẹ̀sẹ̀ wa ń ṣàlàyé mùsùlùmí ni mí mo ń sin ọlọ́run lórí ìlànà tí ọ ní obìnrin ànẹ́bì mo tún sin ọlọ́run lórí ìlànà tó jẹ́ tiẹ̀ sàádé níbi tí mo ṣé sàlàfíyà ni ọ yẹ pé mùsùlùmí tó ń sin lọ nílànà àwọn sàlà àkídátán ìbádátán sùlùkíyán àti màmàdà ṣé bí wọ́n ṣe nígbàgbọ́ ló nígbàgbọ́ ṣé wọ́n ṣe ń sin lọ́run wọ́n ń sin lọ́run ìyàtọ̀ kò sí kẹta tí ń bẹ ń bẹ náà tèmi sára wọn ní àná sára tí kò túmọ̀ sí kẹta tó ju bẹ́ẹ̀ náà lọ. tó tí wọ́n á bìyàn yín pé kẹ́yìn wá ní mo fẹ́ jẹ́ sọ́láàtì lódodo gbọ́n ṣùgbọ́n tó wọlé kan ní wípé o ò jẹ́tọ́ láti dódodo máa ń torí pé bóyá orí kankan nípa àwọn sára tó tó bá sì jẹ́tọ́ láti dódodo máa ń kí lọ́pọ̀ àwa jẹun mo máa yẹ o kọ̀mpútẹ́ẹ́dì títà kọ́lọ̀ ń sọ wá ní àwọn fìtínà gbàdé tó bá ti dé oríṣiríṣi nǹkan náà ni ẹ̀yà tí nǹkan yẹn máa ń yà wá lóríṣiríṣi so àìmọye ya mọ̀tò tó kún ta tó lè ṣàǹfààní fáwọn ènìyàn tí òyìn ló ṣàǹfààní ń bẹ̀ kọ́lọ̀ ń sọ wá kó ń bẹ̀ bọ́lá sùn àmọ́ bóyá afárá ó sì rafa náà rí kìnìyẹ bóyá afárá tó bá ti dìfẹ́ǹdì rẹ̀ á máa gbọ́ wọ́lọ̀ wà ní nọ́mbà tírì ní ọlọ́run ara rẹ̀ ǹjẹ́ lè lẹ́tọ̀ọ́ ká sọ bẹ́ẹ̀. naam alhamdulillah ẹ̀rí gbólóhùn ọlọ́run dáyàn ara rẹ̀ ó ní ìtumọ̀ kò dáa tó gẹ́gẹ́ bí àwa ṣe gbọ́ lọ́dọ̀ àwọn tí àwọn kiri Ọ náà pé wọ́n máa ń gbà yí pé ọlọ́run dáyẹn ní àwòrán ara yìí tá à ń sọ yìí àwa ní bí àwòrán ọlọ́run náà ni àṣírí eléyìí lórí alal itlaq eléyìí kò lẹ́tọ̀ fún mùsùlùmí kó gbà bẹ́ẹ̀ torí pé laysa kamithli shay'un àti ka àyà yìí náà fún wa kéèyàn máa wá ṣe àwòrán ọlọ́run nígbà tí àwa náà ṣe wà gẹ́gẹ́ bí ẹ̀dá rẹ̀ pàtàkì lọ ètò wọn fi ìdíjọ́pọ̀ lọ́n dáyé ènìyàn ní àwòrán ara rẹ̀ ó túmọ̀ pé súra ọlọ́run gangan náà ni ènìyàn wà eléyìí ò sì fún ọlọ́run. wàlá tẹ̀dẹ̀dẹ̀bù làwọlé àmúta ọlọ́run ní ẹ gbọ́dọ̀ pé àpèjúwe àgbọ̀dọ̀ fi lílẹ̀ fọlọ́run bí ọlọ́run náà ṣe rí náà nìyẹn ṣe rí láà ṣùgbọ́n àwọn orí kékọ̀ọ́ kan bẹ tí ọlọ́run ọba àníkọ́lá fi ròyìn fún rárá rẹ̀ olófèlè yẹn lẹ̀ gẹ́gẹ́ bá wọn wà nípa sọ́nà hadith rẹ̀ pé wàlá tadribul wajha ẹ mọ̀ máa gba ojú èèyàn torí pé ojú yẹn ní kéló tẹ̀lẹ̀ ó wọn ti hànásọ hadith rẹ̀ tì wọ́n ẹ mọ̀ máa gba ojú ara yín ojú yẹn ní máa padà fún yín insha Allah àgbàgbé ìrántí mú násù yẹ dàwọ́lẹ̀ tí wàá gbogbo ṣùgbọ́n níta lọ́dọ̀ àwọn ẹni pé àwọn oríṣi kan bẹ tí ọlọ́wọ́ bá rí kọ́lá fúru yìí fúnra yìí tó fi ilẹ̀ fúnra rẹ̀ lára ẹni tá ní sùn lára ẹ̀ ní kí afẹ́rẹ́lẹ̀ fún ọlọ́run alùwájú gbàgbàwájú lára ẹ̀ ní káfẹ́rẹ́lẹ̀ fún ọlọ́run àtàwọn ìròyìn tó kù bẹ́ẹ̀ tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ ní tó wá túmọ̀ pé ọlọ́run ọba àlekè ọlá ní bọ́dì nígbà yìí sọ pé bí àti àwa náà ṣe ní bọ́dì dàrẹ́tì yìí lá àwọn ò sọ bẹ́ẹ̀ yẹ tó bá tó ròyìn ọlọ́run pé ọlọ́run lójú ọlọ́run ní ó ní ìgbọ̀rọ̀ etí ìgbọ̀rọ̀ ọlọ́run ní ọwọ́ ọlọ́run ní àlùwájì tó tó túmọ̀ ní pé ó ní àwọn bọ́dì dàrẹ́tì kìíní ni àwọn abọ́ sọ pé lówà ní ti rẹ̀ fọlọ́hún àdẹ̀ ní ti nátìlú ẹ̀ lẹ́kì òsì fọlọ́hún àti nátìlú ẹ̀ torí pé àwọn nǹkan wáyé lọ́lọ́ fẹ́ ká dákẹ́ lórí oṣù lórí ẹ̀ náà ni àwa ló dákẹ́ lórí ẹ̀ àmọ́ tẹ́ súra rẹ̀ náà ni súra ènìyàn láà àgbọ̀dọ̀ gbàyẹ gbọ́ pé dàrẹ́tì bí ènìyàn ṣe rí náà ni ọlọ́run náà èrí eléyìí náà pè ní àti tẹ̀síbí ọlọ́run olùmọ̀sábà eléyìí islam ọ̀tàkù fáwọn mùsùlùmí so èdè ẹ̀sìn pè wá sí mi rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó bá fi ń lẹ̀ ní àwọn oríkì àtàwọn nǹkan tó fi ń lẹ̀ yẹ ní àbúrẹ̀ fún ọlọ́run ọba àlejò subhanahu wa ta'ala subhanahu wa ta'ala alam ẹ̀rọ tí nọ́ọ̀sì habisi yìí pẹ̀lú ògbọ́lọ́ ní sàlá sábà. dáàbò àwọn obìnrin ò ní ìbéèrè ibi ni a fi àdàgbà alikọ̀tì ẹ̀ ní ìfowó. Take it the next week, inshallah, ta'ala. Tia pari muka villager. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله